الذين كفروا إذ أخرجهم الذين كفروا ثاني اثنين إذ هما في النار إذ يقول لصاحبهم لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل الجسد الذين توفونا وكلمة الله هي المرجع والله عزيز حكيم انفروا قتالا وفضاء وجاهدوا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله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 ورحمة الله وبركاته إليه الإسلام أرأيت الله الذي سأل الإسماء والوجه كل رسول إنه الإسلام الذي كان عليه المخصوص لا ترى يستطيع الحمال فضيلة الشيخ sọ̀fí ọ̀rọ̀lọ́gbọ̀gbà ọ̀kàkórí ti ọkọ̀ ìṣọ́ ìta ìṣàmẹ́bí nígbà tí wọ́n sọ fún wa ní sọ́ ìkọ́ ọgbà wípé nígbà wọn fi lè lọ́rọ̀ ìdí àkórí ìṣọ́ ìṣìlá tàbí iná wọ àwọn méjèèjì mẹ́rin òkùnkùn ọ̀pá ń sọ kejì pé bàbá ló jẹ́ ọlọ́run bẹ̀ pẹ̀lú wa àwọn olóyèdè ìrìnàjò àwọn ènìyàn ọ̀ṣùgbà sọwọ́wọ́ ayélujára àti àbúgbà pé àwọn tí ìlú ń dá àbúgbà pé lọ́kùnrin ní ẹgbẹ́ òun ló ń ní ìtùnú kò sí wàhálà kò sí lọ. Àti wá lọ mú ọ̀rọ̀ mẹ́wàá alọ́sọ́kàn ìrọ̀ láti ọdún kọkànlá tí àmẹ́rì bí jíṣẹ́ ṣe dàbí. Ìpè àkọ́kọ́ àdégbà sí àwọn mẹ́fà àkọ́kọ́ tí wọ́n gba ìsìláà nínú àwọn ará Yápé wọ́n dìde ìlú Hotwatch tí wọ́n wá láti ìlú Yápé káàkiri ìlú Nàìjíríà lónìí. Ó ti wá jẹ́ ọdún kejìlá wọ́n pé méjìlá márùn-ún nínú àwọn mẹ́fà ọdún kọkànlá ẹ̀yẹ̀kan wà nínú wọn ṣùgbọ́n wọn fẹ́ kí ikú wọn wọ́n di méjìlá. Títọ́ wá di ọdún ẹ̀kànlá tó lè sáwọn méjìlá yẹn lẹ́gbọ́ wá ní arákùnrin láti ní sáàrùn oṣù mẹ́rin tó tó lọ kọ́ wọn lẹ́sìn. Ìgbàgbọ́ ọdún ẹ̀kànlá kan ní dídà lórí àwọn alẹ́ àti ẹ̀sìn wa. Àwọn ló wá lọ báwo èèyàn wọn sọ̀rọ̀ lọ́rùn tó jẹ́ pẹ́ ní káàbọ̀ nínú ọ̀rọ̀ ní ìgbà pẹ̀lú òkú ọlọ́run ti ra kíkò ní ẹ̀rọ bẹ́ẹ̀ sí ìyíkan mẹ́rin wọn. Gbogbo wọn ti wá lọ rá àpàwọn díẹ̀ tó kú bí àmúgbọ́ Muhammad sallallahu alaihi wa sallam àbúgbọ́ àti àwọn méjì ìṣàn àti àyà tí wọ́n ti mọ́lé ìwọ̀n. Ṣẹ̀dá àyà ti Àti ẹni kejì wọ́n lẹ́gbẹ́ ọmọ ìyá pẹ̀lú ẹ̀ wọ́n lọ bí ìtùrú tó máa bí ìrìnà lọ sí náà lẹ́yìn ìwò Maka. Pọ̀. Lánàá, agbàgbé ibi táà lọ́wọ́ Mohammed, ìsọ̀lọ́wọ́ ọ̀rẹ́ ìwọ̀n ìrìnà lọ́wọ́ ọ̀bí ọlọ́run láàrin láàrin láti rí sọ fún wípé ọlọ́run bá ti lè ọ̀dá fún láti ṣe kíjẹ lọ láti lè má ká ọkùn ìrìnà. A sì fa àwọn mẹ́rin ní supervisor alábòójútó pẹ̀lẹ́tìbì àlẹ́nu àmọ́ àpẹ̀lúbìdì kọ̀ọ̀rì bàbá mẹ́rin. Àwọn báyọ̀ alábòójútó ní wọ́n ṣe ìfẹ́ tó wọn ní àjọ ìbáwọn arámọ́ta ṣe ní bàbá ìlú kí àwọn ẹ̀ṣẹ́ ìfọ́rọ̀ ìsìláàmù bí ọ̀rọ̀ ìsìláàmù ó fi fi ṣe ìfẹ́ tí àwọn agbára lọ́dọ̀ ọ̀sẹ̀ wọn. àwọn méjì wọ́n yàn àwọn kan lórí àwọn ìṣèṣúwájú ọ̀pọ̀lọpọ̀ láàrin ààrẹ ti ọ̀sùn ìgbàdí sọ́lọ́lọ́ọ̀bù àríwá ààrẹ ìfẹ́ ìgbàdí àyàlá ìrẹ̀fí àwọn àìlè lẹ́yìn بعد صلاة العشاء قلنا الشتاء الذي قال إذا صلى الفيل وما نصني أحققه لين العشاء فأنا شايف أنا الذي كان كنت مشركا ويخرج بعد نصف الليل إلى المسجد الحرام. Tí òun bá ti wá sáá méjì, àmọ́ mi ò ti fi yóò wá lọ sí ọ̀lẹ́lẹ́ ìlú àlẹ́hàwọ̀ yóò lọ sí pàápàá. Ìsọ́nù bí ìyá máa lẹ́yìn lẹ́yìn tó lọ nínú ìyàwó àkùnkùn àájú. Wọ́n máa ń pè ní ìyàwó lẹ́yìn òun náà ló ń bẹ̀ pàápàá. Tó bá ti wá wẹ̀ ló ti àwọn òwe. Àrẹ́pẹ́ ó ti di lọ yẹn lọ́dún à ń bẹ̀. Pàápàá عائشة رضي الله تعالى عنها في الليل ساعة يستطيع على فراشه فقول الوقت بجوار منه ونرى أحاول لا يجوني التي هو التي أمي بن أبي طالب أحمد بن أبو طالب àbúrò rẹ̀ jẹ́ fún bàbá àti bá àlúgbé àlúgbé orúkọ bàbá tó bí wọn ní áàpù ìrìnkọ́mù olórí àbùnà ìdí àbùnà olórí àbùkọ́ ìtùbí àìní. A ti wá àbúrò wa sọlọ sọ́lọ̀ lọ́wọ́ wà ààrẹ ní náà. Fún ọmọ báyọ̀ ní ibi tí àwọn ti di ọ̀sán ní Fáfínà, àìní ọmọ nìyí. Abdul Kọ́lì, ó ní Nínú ọmọ tó ti lè lè lè lórí orí àpá orí Yáńdà. Ápùlù ìtọ́rí bí àwọn tó bí àwọn méjì kan wà ń pè wọ́n ní àbùdá. À ń pè é ní àbúrú sọ̀rọ̀. Àbùdá ìrẹ́lẹ́ lórí Muhammad lọ́wọ́ àyẹ̀wò lórí àdúgbò Muhammad. Àbúkọ́ ní ìrẹ́lẹ́ Adéáni. Ṣẹ̀yìn, bàánẹ́bí ọmọ pàtàkì wá ní ti jẹ́ bá ẹ̀yẹ̀ ní àìyíṣẹ́ ìrìnṣàyà ìrìnṣì mẹ́ta rẹ̀ lọ́nà láti àwọn ọmọ òun yá àbúrò rẹ̀ ní ẹgbẹ́ yàrá ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ Wọ́n lọ́wọ́ àwọn onígbìyànjẹ́ bẹ́ra àwọn àmì wọ́n tún

ní ọ̀sán ẹ̀sùn tó rú mọ́ ọ̀rọ̀ ìwọlé tó bá. Alẹ́gbẹ́ ẹ̀rọ ni a ní kó sò sí bí ibùsùn ìdùnnú. Fàyàtàbáyàtà lè dúró bí i àlàkàtọ̀rọ̀ ní àkàtọ̀. Fàtàjà ayé lè dúró bí nàbí ìsọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ìwọ̀sọ́lá àkàtọ̀rọ̀ ní àkàtọ̀. Àṣọ báyìí wá fi gbòrò ẹjọ́ náà sí aṣọ ìgbòrò àkàtọ̀ Àlàkàtùwọ́mì ni ó sọ bí ilé ìkọ́ àtẹ́sì ní àgbọ̀rọ̀lọ́wọ̀. Ilẹ̀ aṣọ ìyẹ̀bẹ̀ wọn ti mú wa. Pàwàpá bá ṣe sọ́ọ̀bù, wọ́n máa kọ́ wa ní abẹ́ onígbàtà ń pè ní tàbílù mẹ́síjì. Hmm? Tàbílù mẹ́síjì. Bí àgbọ̀rọ̀lọ́wọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ìṣòro orúkọ ní ẹ̀ńgbé, nǹkan méjì ló pàdé, ká gbọ́rọ̀ to arrive àlèmọ́ òsì ikú ikú dé ìgbàjọ́ pẹ̀lú àdí àtọ̀rọ̀nà àtọ̀rọ̀nà àtọ̀rọ̀nà lóògbé ó gbádáwà bá ń sọ orílẹ̀ ẹgbẹ̀ta tàbí ní ààrẹ ìgbóhùn kọ̀ọ̀kan olùdàjú pọ̀ ọ̀rọ̀ pọ̀ tẹ́ sọ orílẹ̀ èdè tó bá lọ dájọ́ ìgbà ìfún oríṣìí nípa ìfúkọ̀ọ̀ Òfin tó bá ti lè lé ìjọ tó dájọ́ wá jágún, a lè ìwúrùn kan sọ́lá ìkúté. Òun wọ́n ti wá ìlú òun wá lè lé ìjọ ìjọ wá sọ lóògbé ìkúté látọ̀ ìlú ìkúté látọ̀ ọ̀gbọ̀n. Àwọn ọmọ ìwà kan ti sọ òwe ìlú yẹn ní ẹgbẹ̀rún mọ aṣọ láwọn ìlú ìlú àyè. Ẹgbọ́n àwọn ọmọ sọ láyé ìlànà àkàrà àti ìdè.

aṣọ mi ti búra agbóhùn òní ṣẹlẹ̀. A lè fi ìdàsí lẹ́nu rẹ̀. Ládára wá lọ sáfíláṣì. Ó jẹ́ pẹ̀lú ìlú rẹ̀ ní ara ẹ̀dá. Ẹ̀dá èyàn náà rú. Ẹ̀wà ẹgbẹ́ ìrìn ní tètè sáré yóò náà rú. Ó ti lọ. Òkú rẹ̀. ẹni tí ó sì tààrà rẹ̀ níwá. Òkè púpọ̀ mọ́gà, òkè ilé lọ ṣùgbọ́n ló tàbí lóògbèrè ìrìnwó pàánù. Ṣùgbọ́n áìlì, ó gbàkọ́mọ̀ tó jì ṣe lábẹ̀rẹ̀ ní mẹ́rin rẹ̀. Ó fẹ̀yìn ara rẹ̀ ilé. Fàlànà káàrẹ̀ àpàmẹ́tánà من الليل وساد الهدوء ìgbà tí ó wò ní tó kọ́kọ́ ti kọ̀ alẹ́ sáádà ìdìbò tí gbogbo ọ̀gá ti farabalẹ̀ farabalẹ̀ ti ṣẹlẹ̀ nígbà tó kílẹ̀ láti iṣu ọwọ́ pa àyèbá náà tó wọ́n ní ọwọ́ pa ẹ̀sìn pa kò sí pé ní ara ẹgbẹ́ àwọn ìrẹ̀ àtàwọn pápá lẹ́ńdí ẹsẹ̀ àìyẹ́ yóò mọ̀ lọ́lẹ́ gbogbo ọ̀gá ti dákẹ́ wọ́n nígbà tó wà náà na ààrẹ ìrẹ́rìsì tí àwọn ọkùnrin ìyẹn ti sùn sí já àyẹ̀ ìrú nàìjíríà rẹ̀ ní èdè ìrọ̀rùn àwọn bàbá ta aṣọ àwọn bá ṣe ń dùn ìrìnlẹ̀ àlàyé nígbò kẹ́rẹ́ wọ́n yẹ wálẹ̀ wà ní dáná alábàbí ìyá ìṣòro nàìjíríà wọ́n kọ́ra ẹjọ́ sí ẹnu àmà mẹ́sìlẹ̀ sí ṣọ́ wà múbí àgbòmọ́ àwọn wọ̀nyí ò fánà ní ìtù kápa ìjà ọ̀nà wọ́n rí sí bàbá náà ní ìjáde wà bọ́ọ̀rọ̀ tí ó kì í tí ó kì í wà bọ́ọ̀rọ̀ já ní ìjáde wọ́n sábò àlejò wà nípa tó na ọ̀rọ̀ òyìnbí ó gbà tó rí Àmọ́ta fi hàn ní pẹ̀lú ìdènà ọ̀rọ̀ sí èyí tí wọ́n fẹ́nu kò sí ní àjọ yẹn pẹ̀lú nílé wọn. Wọ́n wà ní ìdílé ìdè, yàtọ̀ ìdílé ìdílé ya fọ́kùnṣe. Ní pẹ̀lú tí wà lọ́fà ìwú náà kọ̀rọ̀ níbi. Wọ́n á sọ ìdí àmúṣe ẹ̀kọ́tẹ́ sí ìdí. Tí wọ́n fẹ́nu kò lè kí gbogbo wọn ṣáà Wàkánà rẹ̀ sí kọ́pì, wàyà kí ni dáàbì ní ìpínlẹ̀ láàrin láàrin Mùhàmmàlọ́ àti ìyá. Fọ́nàmà yìí, wọ́n bẹ nínú ìfọkànbalẹ̀, ó dá nínú ìdájú. Wọ́n wà nínú tó dá lọ lójú àti ìfàyàbalẹ̀ tó pé ọmọ mẹ́rin ẹ̀já ni a lè máa náà àti ní àti ìbámu sọ ìrìn tí àwọn èèyàn sí ní yóò jẹ àwọn kọ́ àwọn ìdílé ìdílé ìgbà náà rẹ̀ àwọn. a pa wọn ti yàrá. bẹ́ẹ̀ ni àpò àtúntà ìwà ìgbè ọkọ̀ àti ìgbéraga ìjọba ìlú وقال مخاطبا لأصحابه المطوقين في سخريته واستفائه wọ́n ní àbújá ìwádìí ìlú lẹ́ni tó ń bá àwọn èèyàn tí wọ́n yí olóòlù tí bá wọ́n sọ̀rọ̀ pẹ̀lú pé ń ṣe èyẹ ń sáwàdà òní iná mohammedan yàgbọ́rọ̀ ẹ̀yẹ́kùn إن تبعتموه ولا أمره كنتم ملوك الأرض والأرض Àlẹ́bí wọn tẹ́lá mẹ́rin, ó rò wípé tẹ́lá ti tẹ̀lé òun lórí inú òun sọ yìí, ẹ́ẹ̀dì ọba aláṣẹ ìrùkápá lórí gbogbo wọn lábára àwọn tí ìṣẹ́ lábára. Wọ́n máa bọ̀rí tó mẹ́rin bá àti náà ti. Tẹ́lá mú lórí ìrìn láti lórí ìrìn وجعلت لكم جنات تتنزل wọ́n wà fún lọ́gbà àwọn àtẹ́gẹ́gẹ́ ọ̀nà tó wà ní tọ́gbà láàrin àwọn okùn gábínú àwọn àtìdé àwọn nǹkan tí wọ́n bè tí ó tó pọ̀ bẹ̀ dára tí ó borí wà ní ìlà tọ̀fà ẹlú kẹrẹ̀ẹ́rẹ̀ gbogbo ọmọ ẹ̀kùn tẹ́láàtì ìlú tó tún máa ń tán àwọn àgbé ìlú rẹ̀ káwọ́ lọ́pùpù fẹ́ẹ̀fẹ́ ìlú gbogbo ẹjọ́ ilẹ̀ ti lọ́pùn mẹ́rin bá hàrí kúrò náà fi ààrùn wọ́n wá sí iṣu iná tẹ́lẹ̀ tó náà ó ṣe ìrẹ́ ìrìnàrẹ̀ nígbà tí ti fẹ́wọ́ tàbí wọ́n kọ́ ní káàrin àádọ́ pẹ̀lú ìpínlẹ̀ عدم التفت إليه في وقت خروجه صلى الله عليه وسلم من البيت àsìkò tí wọ́n ṣàdéhùn fáwọn ó ṣe nǹkan tí wọ́n bẹ̀rù kò sí ní bá dàmù ìtàṣọ́fì lẹ́yìn lẹ́yìn tó wù ú ṣe lé tó ti pín léyìn tó ti láti. ní àsìkò táwọn ènìyàn ń jáde láti inú ilé bàbá tú mọ̀tàlá ìdínà gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀ lálẹ́ dàáhùn lẹ́ni tí ó sùn ṣàkùzọ́pà mọ̀tàlá ìdínà mọ̀tàlá ọ̀dọ̀ mọ̀tàlá ìdínà lẹ́ni tí ó sùn yáwó pẹ̀lú ìrúnà bá àkàtúntì wọ́n ò sùn kí ni wọ́n ṣe yàtẹ̀lẹ̀ rúnà Sa'at al-Sikri, they are waiting for the zero hour. Aman Sikru, zero zero Sa'a hour. They are waiting for what? Zero hour. So the one day that they come into zero hour, you get one month after. Wọ́n bá fẹ́ wọ́n bá fẹ́ kọrin níbi àkùnmú yẹn. Tí wọ́n bá fẹ́ pé àwọn fẹ́ sẹ́yìn láàrin ẹ̀rọ pé ìfẹ́ tó àti ìdíkan fẹ́ lọ rí àárín wọ́n mú kápá lè má pọ̀ jù a ní ìdílé sẹ́lẹ̀ ìlú wọn ní ten nine eight seven six five four three two one yóò wọ́n mú kàfé yìí òun ni ọgbọ́ òṣèlú wọ́n ni count down to the presidential election count down to the presidential election wọ́n count the ballot so

nínú gbogbo àwọn símọ́tì tó wà lẹ́kùn ní ìwọ̀n fún ọdún ìlú mẹ́rin ìlú lọ́nà mẹ́rin sí ìlú ọdún ìlú mẹ́rin CH syndrome kí ló bá ẹ̀rọ ìlú níbi atlantic nọ́mbà ẹ̀rí Russia òun náà ṣe ṣe òun náà bọ́ ṣàlọ́ ìjìlẹ̀ lérí àwọn ìrògbélẹ̀ ìjákè mọ́ òun ní YouTube àwọn kọ̀ọ̀kan wọ́n fà sí lọ pé gbà àwọn ẹ̀rọ ìgbélẹ̀ cost of radiation something nothing less than the fourth kilometer radius of that place. We don't allow anybody. Wọ́n jẹ́ kẹ́yìn kan wọn nílẹ̀. Ìṣẹ̀lẹ̀ yẹn gbà yẹn àwọn àpá àgbáyé sọ wípé ó jẹ́ káwọn èèyàn máa pé ọlọ́run nìkan lára gbà wọn. Pèpè gbà yẹn lọ́pọ̀ tẹ̀lé àwọn ọlọ́run ṣàná. Yorùbá wà kọjá Làkín àwọn agbọ́rọ̀ ni mo ara mi, sọ́lọ̀ olùborí tó mọ́ lọ ṣe ìdẹ̀lẹ̀. Ìyá kí mẹ́la fún ti sọ̀nà wá tó àti pápá sọ́mọ̀ méjèèjì àpẹẹrẹ ní ìlú náà lọ́wọ́ ẹ̀wà. Ìyá àánú máa rẹ̀ ṣe ìtòòlù ní ṣe. Ọwọ́ ayòjé láìsà. Ọlọ́ ní borí ẹni kan lé borí ẹ̀. Ọlọ́ ní kápá ìgbẹ́ lórí kápá ọlọ́run. Ọlọ́ ní jẹ́ ìrìnta ìkùnlé ọlọ́run nípa èèyàn ilé ta ọlọ́run bá ṣe ń tẹ́rẹ ẹ̀jẹ̀ ni ó lè bá jí nígbà ìṣẹ̀kan lọ́dọ̀ ẹ̀ náà ẹ̀lórí ìṣàṣe mọ́ pàtó mọ́ dáadáa máa lè fún ẹ mọ́ta ní jágbe mọ́ta ní lọ́dọ̀ ọ̀gá mi ìtọ́lọ̀ ti ẹ̀sọ́ ni pé pàtó gún àná wà kú sí tó bá mẹ́ta lọ́dọ̀ ọlọ́ọ̀gá ó parí burúkú bọ́lọ̀ nínú ìyá rẹ̀ pẹ̀lú bẹ̀rù wọ́n tó rọ́gbà kàfìnà síta wàhí ìfàtí ó wà ní sọ́rọ̀ ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ wọ́n tó rọ́gbà kàfìnà síta ẹ̀ẹ́ sí Ọlọ́run sọ lẹ́nu wa, tí olúwa ní ọkàn ilé mẹ́rin sí ìgbéraga ẹ̀yẹ ìdájú mọ́lọ́run tí wá yóò fún un. Ẹ́ ìlú lọ́wọ́ àwọn Ọlọ́run wá sí ọlọ́gbàgbà bíi mẹ́sìkà وقيل ربك فاذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل القول ودون الجهل القول بالغدو والآصال ولا تكن من الظالمين. Sura kejì ayà ìgbà àti náà. Ọ̀rẹ́ wá sọ̀rọ̀ wọ́n bá wọn ìlú ààrẹ ti ìlà ìta nínú ọkọ̀ rẹ̀. Ọ̀pọ̀ Gúwàn láìsí rẹra rẹ̀lẹ̀ wà sí ìbàtà àti ní ìbẹ̀rẹ̀. Wà bí ìlà ìjábára sí èdè aláìlú nínà ìkọ́wé ìdíje ọ̀rọ̀ tí ó máa ló ilẹ̀ ìrẹ̀. Onílẹ̀ ọlọ́run sọ̀rọ̀ àmúbí wọn ní àfẹ́rẹ́ ìmúlá ìrọ̀lá ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا إذ نادى ربه نداء خفيا Ọlọ́run nígbà tí wọ́n ẹ̀rí àwọn ọmọ lọ́dọ̀ ọ̀rọ̀ ìgbé kò ẹnu tó lọ ń pẹ ọlọ́run ní jẹ́jẹ́ ni tó jẹ́ ṣùgbọ́n ìdáhùn lórí ìlú. Àwọn ẹni ọlọ́run ṣe ṣe ìlú. Dá dá dá dá dá dá dá dá dá dá dá dá dá kò sí ní ìṣẹ̀lẹ̀ àti ìdábọ̀ ń bọ́ dàrẹ́ bí Ẹgbẹ́ àkàtúntẹ̀ sí lọ́lẹ̀ bí i àìdá àwọn àpapọ̀ ìpínlẹ̀ olóògbé ìgbé olóògbé wà lásọ̀ lóòrọ̀ àti ní ọ̀lẹ́. Wàlàtà tó ń gbé ẹ̀gbọ́ ilé wọ́n ṣe jẹ́ ọ̀pìn nínú àwọn ìlú. Alẹ́gbọ́ ilé àwọn olùsọ́kùnrin fún onígbéraga إلى الذين عند ربنا الذين عند ربك لا يستكبرون عن عبادته ويستجسونه ولا يحسدون. أولا ثلاثة إلا عن الملائكة لا يستكبرون عن عبادته. Mọ̀ọ́sì gbéraga ọjà akẹ́mọ̀ sí mọ̀. Wọ́n yé ṣe gbéraga láti sí mọ̀. Wọ́n yóò sábẹ̀ ṣùgbọ́n wọ́n sì máa ń fọ ọlọ́run máa ń sábẹ̀ fún un. Wọ́n máa ń

lórí mọ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta mẹ̀lẹ́kà nínú ìlú ọ̀fẹ́ jẹ́kún tí àwùjọ. Tí ó bá ti ti sí lọ́ọ̀tán wọn ò ní padà wọ bẹ̀rù olùjọ́ gbèrè ìlú tuntun wọn. Láti dẹ́kun náà ti dáhùn dáhùn sí ti dáhùn ìpínlẹ̀ lẹ́yìn àmọ́. Àná seventy thousand mẹ̀lẹ́kà ní ti lọ́wọ́ ní òfin wáyé òyìn. Ìjẹta seventy thousand ló ti lọ́wọ́

wọ́n bí ní oṣù Ṣé wọ́n rí ọ̀rọ̀ aládùúgbò yìí? Wọ́n ní láì mẹ́ta lè rí ààlà, àgbègbè tó ga jù ọlọ́mọ, ìrẹ́ yára, ó bẹ̀rẹ̀ kí ìrìnlẹ̀ sí, ẹgbẹ́ tó jẹ́ ìlú bẹ̀rẹ̀ kéré. Ìdí ẹ̀lá ìrìnlẹ̀ tó tó bá ń rí, wọ́n ní wọ́n ṣe convocation ládékúnlé ajá tó ní ẹgbẹ́ fún àwọn tó gba PhD, àwọn tó sáré sí ọmọ gara tó wá ní èdè ní àṣẹ́jì tó wọ́n wá ẹ̀ẹ́sẹ̀ náà wọ́n ni wọ́n ti lọ ọgbọ́ kéèkẹ́ fún gáràjì náà tàbí èjì ọmọ tó gáràjì bẹ̀rẹ̀ tọ́pàá tó bá láìsì wá ní ìṣẹ̀ ní àṣẹ́jì tẹ́tọ́ wọ́n wá bẹ̀rẹ̀ tó dùn wọn wọ́n lè láì lọ́sà lè ààrẹ àpèjì ìwé ìṣẹ́ láti ìṣọ́ náà ẹ̀yà ìkéde وإذا سألك عبادي عني وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. Ó dá sọ eré àwọn ọ̀rẹ́lá ìdíkà ìpínlẹ̀ ìbátan. Ó dá sọ ọlọ́run sọ́rọ̀ àwẹ̀. ìdáǹsà alákà ìdáǹsì àmì nígbàtàwà ẹ̀rù sì ní bá bèèrè lọ́wọ́ rẹ̀ nípa rẹ̀ Sábàbù tuntun yìí, wọ́n ni tó pa ní kí àwọn sọ̀hábà lọ béèrè ní ìlànà sábà àti láàrín ìzò. Táyà ìjọ́ ọdún ó gbé lọ́lọ́run máa. tó jìnà sí wa ní kágbórí òkè náà ọ̀rọ̀ ẹgbẹ́ ìlú ìjà ti gorí òkè wá sí ilẹ̀ lọ nígbà ìlú ìjẹ irú òkè kan tó ní kàrẹ́ jọ́bí táwọn èèyàn sáré lọ rí òkè kò tún sí ó máa ní ìdíje mo sọ̀rọ̀ ń gbé ní àdúgbò

ìsmáìlì sí òkè máa dárọ̀ nílé lọ́rọ̀ kan tí mo bá ń lò àwọn èèyàn bá sábẹ̀ ilé òkèrè aláàbí ilẹ̀ ẹ̀kọ́ ìrìn àti lọ́gbẹ̀ aláàbí ni wọ́n ìjọ párá lórí rédíò èyí fún àmì ọgọ́rùn ilé wọn wá

Ìdí ló wà láàrin àpẹẹrẹ ìjẹta bá bá lè ti ti lọ. Ìgbà tí ìjọba lè là ọ̀rọ̀ pọ̀ ní ṣe ẹ̀rọ ìfẹ́ ẹṣin tó wà ń bẹ̀rẹ̀. Bí àpẹẹrẹ oríṣiríṣi ní náà, ẹni tó bá ti ẹjọ́ wọ́n ti di orí sí ìgbàlódé tó bá ti náà ní síjẹ́. Tó bá lè bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ lè sùn fún àwọn èèyàn. Báwo àwọn èèyàn lè gbọ̀ tó báyìí? Àìmọ̀ kan ṣe wá pé ìjọba yìí, fáwọn èèyàn fún wáìtì àwọn ọmọ ẹgbẹ́ ló kọ́ lọ́dẹ̀ ìjẹ́ ìrìn àwọn wáìtì yẹn tó wọ́n wà ní ìpàdé nàìjíríà ẹ̀rọ tó wá lẹ́tìdì ewé ní wọ́n pẹ̀lú ìpáyì lọ́jọ́ alẹ́sàgbé lọ́jọ́ ọmọ ìlú nígbà ìwé ẹ̀rọ ṣe lọ rí ìlú ewé ìyàn ló wà lẹ́sàgbé lórí nígbà ìrìn tó gbọ́mọ̀ ní kíkà àwọn èèyàn lọ gbogbo ohun pé afẹ́rí ìrìn wọn òní ọ̀nà ọjà àjọ akẹ́kọ̀ọ́ ní ìdásà alága ìgbàlẹ́ àmì fa èyí kọ̀ọ̀bẹ̀ ó súnmọ́ ẹgbẹ́ ìṣẹ́sí lókè ìjẹ́jáde ṣúgbé ilé islam òjí ìbùjá àwàtàdá àyíkì ìzàtàmán ọmọ ẹgbẹ́ òṣèrè ìgbèrè nígbà tó bá pèsè ọlọ́run sàmúwájé ọlọ́wàtàdá torí àjìkò ọlọ́run ọba olùyá ìṣọ́lá tuntun sàmúwájé wọ́n àpù yàtọ̀ àyùmọ̀ ẹ̀ṣá wọ́n wà ní ìgbèrè láyé àlẹ́ yìí ẹni tó sì lè jẹ́ lọ ní pàǹkó mú mi lọ ní. Kìíta àwọn pàlẹ́yìn ìlú, اللهم لا يعني ما أعطيت ولا مرضي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ẹ̀kọ́ inú ilé ìfẹ́lá lọ sí rọ́ọ̀bù ṣàlàyé kí ni tó ń lá yáńkọ́ ìgbàlejàsì ní kàrìyàsì. ṣókí yóò bá rẹ̀ ní pé kò sí tó rí kò ságbára tó lé ní tó fi dá àtẹ̀fún ìgbà lọ́dọ̀ ọlọ́run tó fún ọ lọ. Bálíjàsì ní kàrìyàsì láyé àmà. Ẹnìkan ní ara ilé tá a dé ibi àtọ̀jọ̀gbà ní ìlọ́dọ̀ ọlọ́run. Ní ìgbó, a ń bí ọ níwájú ìsáni. Wọ́n ṣe náà dé tó dá lójú tó tó bá bèèrè ìrìnà yóò sí ní ìlú ọmọ. Àwọn àdájọ́ ọlọ́run tí máa ń tọ́, kò sí lọ́run jù wọ́n lọ, àbí ọlọ́run fẹ́ nìyí àwọn Ó lẹ́ mo yí ọkọ́ fẹ́

lọ́nà ọ̀gbà bí ìdájú ní pé dáwọn tẹ̀síwájú. Náà, àbá ni ọkọ̀ ní fa'ala náà bọ́ ọ̀tọ̀bà sí ìrọ̀súlù rẹ̀ ìfẹ̀lọ̀má àríwọ̀sán rọ̀súlù àlọ́ ìfẹ̀lọ̀má àríwọ̀sán bí i. Nínú ọkọ̀ yá ní ti tọ́lọ̀ bá lórí sọ, bí ó ṣe ọlọ́pùsọ̀ sọ́ra sọ́tìlà ń bá ní láti yá bí yá bìfọ́ bìlá. Láàrẹ̀ ṣe ká ìkòrò ní àmì. Àjókòó bá ìṣẹ̀lẹ̀ sí rí, mo sọ́mùlà ń pa. A fi ìrọ̀ yẹn bí ẹni bẹ̀. Sọ́mùlà ń pa ìrìn sódà tó wà ṣáájú sódà ìṣúná A, Aya àti Ọlọ́run Sọ́ndẹ̀. Wà ìdí ya mú kó ní kafa. Wà ìdí ya kó ní ìtúsọ̀rọ̀ ọ̀gbọ̀n àwọn ìfẹ̀sẹ̀ ìfẹ̀sẹ̀ ويذكرون ويذكر الله والله خير الذاكرين وإن يمكر بك الذين كفروا وادعوا يا نبي nígbà tí àwọn aláìgbàgbọ́ yá mú fún ìdíkà tí wọ́n ń pèsè èrò lórí ilẹ̀ wọ́n ń pèsè sí ọ ìlú ti ṣe ó ní wọ́n sọ àwọn ọmọ ìgbà tí wọ́n sọ lè yóò bìtú ká tí wọ́n jẹ́ wọn tó gbogbo rẹ̀ jáde. Omi ẹni àkọ́kọ́ ìjọ pé káwọn ti mọ́ ní ní tó ṣẹlẹ̀ sí náà bíbọ̀ àtàlù àti ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sí. Àwọn ìyá ìkìkì nínú àgbà àti ẹ̀kọ́ àwọn ohun ìgbìmọ̀ àti ìṣọ́fẹ́ pàyẹ̀ wọ́n wá sí òun ọmọ Ọ̀rọ̀ yọ́bà àkíkà ní ilé tí mo bàbá kọ́ rápà nípa nínú àkíkọ̀ àti ìgbàjá. Ọmọ Ájíríà ìdíwọ̀n wọ́n gbà pẹ̀lú ọmọ bíkì يخاطب الله تعالى عباده بما يفهمونه من المسلمين هذه هذا هو إذا تنزيل ومن سمعته ولبين هذا سمعت أن تبين هذا الآية يعني نواقص عن تلك الآية àwọn èèyàn

tí ọba sọ kò ní lè wá ṣùgbọ́n náà ní pé kì torí pé ìròyìn ní pé kò bá ìfẹ́ tí tó ọlọ́run nínú ọ̀rọ̀ ilé ìròyìn àkókò ní ìfẹ́sọ́nà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kọ̀ rẹ̀ ọlọ́run rẹ̀ ẹ̀rẹ̀

Àtẹ̀kẹ́yẹ wọ́n dá gbogbo ọ́nkì tó wà láfíkà kò sí ìkàkàn tó jẹ́ wọn. I am forgotten the specific year. DDC. Wọ́n tún pé ìfọ̀rẹ̀sọ́lẹ́gbọ̀n èyí Rwanda is raining heavy, in Morocco, in Ghana, in Kenya, in uh, uh, Casablanca, Morocco, in uh, Fama Dàpọ̀, in Pretoria, South Africa. Wọ́n wá dárúkọ àwọn ìlú kọ̀ọ̀kan nínú kọ́ńtì rẹ̀ ó lè di across Africa. Ó ti ní wàhálà ni. Ṣàkóso àwọn ó wá ń jọ ọ̀nà ọmọ ìyá wa bí wọ́n sàtọ́ ọmọ tó wà ní èdè tí ò wá lé. Wọ́n kó wá lé lójú ya ti lè. Ta ni bàbá ìyá ó lè gbà sọ́mọ lẹ́sàn tó lè bí wọ́n sọ ọdún jókòó ọmọ tó ti ṣe nílé pọ̀ pẹ̀lú ẹ̀ láàárọ̀ yìí tọ́mọ tó ti mẹ́rin owó sí ọkọ̀ òsìdá ìjọbí tó mọ̀ wáyé wá gbọ́rọ̀ ẹ̀lọ mẹ́rin owó sí wa òsìdá wáyé ó sọ fún ṣùgbọ́n nígbà wọn wọ́n ní wọ́n orí fún àwọn ọ̀sà sí ló àwáyé tẹ́lẹ̀ àìmọ̀kan ìgbà tí ìmọ̀ wá dé ìmọ̀ yẹn lọ́sọmọ ẹgbẹ́ ni wọ́n ti dé mọ́ òkúrẹ́ wọlé ẹ̀kọ́ ni ó ṣe ẹjọ́ ìpè. Àìgbà wá lórí ìpè ti wà ní. Bẹ́ẹ̀ Dàrí ìlú mẹ́ta wọ́n pẹ̀lú ọjọ́ náà aláìsàn. Ẹgbọ́ pọ̀ lóríṣiríṣi. Mo wá ìsáàkùn kan wọ́n tẹ̀sí sí ìlú nígbà àwọn ní àwọn ìlú alárẹ̀ àti wọn lù. Mo ní nígbà tí wọ́n ṣe Lagos Ìbàdàn Express route. Lagos Ìbàdàn Express Road. Wọ́n fi bẹ̀rẹ̀ pé accident ìṣẹ̀lẹ̀. <laughs> Gómìnà wá ní Abíbọ́lá ìpẹ́sọ̀ yìí. Sọjátẹ̀ rẹ̀ ní pé wọ́n ṣètùtù sí ìloro Màdùn àti ìloro ìjọ ẹgbẹ́ ìloro tó ké Ìbàdàn ìgbó ẹgbẹ́ àbáwọlé ìlú máa ń pè bẹ́ẹ̀. Ẹgbẹ́ lọ ṣètùtù sí láyé ìjàmbá mọ́tòmọ́tẹ̀lẹ̀ náà. Ẹgbẹ́ àìmọ̀ tó àwọn tí wọ́n wá ṣe mẹ̀káníkà ìdíyàn tó ní wọ́n gbà ìdíyàn rìn orin pásítọ̀ mọ́nà is a branch of an mechanical engineering. Aláàbò Nigerian Center ọmọ nípa express ìlú ààrẹ ìṣẹ́gbà ọmọkàdà sí mọ́sáì. Last week, ìdí nígbà tí ọmọkàdà kan tó ń bọ̀ ní normal road rẹ̀ àwọn tó ta àwọn òwe lọ́kọ̀ jù tó ṣubú ní òṣèlú owó tó yóò wọ̀n káwọn jẹ̀ bí Áfíríkà òmìnir òwúwájú. Kọ̀nà àwọn ará wákọ̀ Nàìjíríà ò sí ìmọ̀dé ń ṣe ń lo express ìrọ̀lẹ́yìn wọ́n lè jọ fún ya mọ́tò rẹ̀ wọ́n lè jò sí yọ ìgbà ẹni wọ́n sọ pé wọ́n gba ọkọ̀ jò sí yọ jò sí yọ pàtẹ́kàlẹ̀ méjì lọ fún fún lápẹ̀lẹ̀ rí mọ́ra wọn fáà ó nìjọba ti lọ bá àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà ẹ̀ à ń pè májámájáńgbà náà torí gẹ́gẹ́ yàgbára mọ́tò wọn ṣàgbó wọn láti fi wá àti ògùn torí gẹ́ aṣọ tí wọ́n ní pupa. Ó bẹ́ sọ wọlé lórí ìtàlóhẹ́ẹ̀dì ẹ̀ta mi. Wọ́n wá tẹ̀wàá dá àwọn onímọ́tò tó sí Yorùbá máa ń ní pọ́ńpà Ló bá yà tán àtún padà. Wọ́n kò pa tí Àwọn ọ̀pọ̀ ilẹ̀ òkúta sáàtọ̀ ìwádìí kan lẹ́jọ́ ní èkè. Ìgbẹ́ ìpapọ̀ ìjọba tó wà wá sọ òkè kalẹ̀ àwọn ọmọ kan àwọn ẹgbẹ́ ilẹ̀. Ṣùgbọ́n tó níyọ̀ ní gbogbo ìgbàlú, wọ́n láwọn àjẹ́ ní ilé àwọn ìjọba lókè sí Tẹ́lẹ̀ ní ìgbà kan sùn ìyọ̀ Nàìjíríà ní ìyọ̀. Tẹ́lẹ̀ ní ìgbà yàpá ń bọ̀ tó ń wọ́n ti máa ní bí ìsànlẹ̀ àwọn ọ̀gbà àjẹ̀tò àwọn àjẹ́ láàyè. Táyà ẹ̀jẹ̀ òní lọ sí ilé ìwé Ṣùgbọ́n ìpínlẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn ọ̀gá mọ́kànlá ìgbẹ́sẹ̀ lórí ọ̀wà dúró. Very good. Iṣú ọmọ ìyàwó àmọ́ ìrẹ̀lẹ́ wà ní ìlú tó wà ní ìlú tó. Ó fẹ́ rọ́bù. Màmá kan ní àdúgbò bí wá sáré sọ fún láàárọ̀ pé ìjọba ìgbàgbù pé ó láti bẹ̀rẹ̀ sí. Ìwà bá ní ìjọba ọmọ ilé. Ìjọba náà bá ìfúnná rí òtítọ́ náà. Ó wà ní ilé ìwọ̀n náà yóò jọ náà wò. Torí ká àbáyé wọn ọ̀nà olóògbò àti ọ̀nà tó lórí àwọn àgbà òní àgbà àdéhùn Ojú wọn ti lọ bí ó yẹ̀ ní ìjà aláàrẹ ṣe ní ìpínlẹ̀ àdúrà. Ó kéré tó ní kò sí ọpá àwọn àjọ òní mẹ́ta. Kò sọ fún ẹgbẹ́ mọ́mọ́ ẹ̀ ti wá ní ẹ̀kọ́ tó wá sọ̀rọ̀ yẹn ní ibi tó bá ní. Ọ̀nà àjọ. Màṣíìnì tó mọ̀ tó bá wá bẹ́ẹ̀ lọ. àkápùrá tàbí ní ká ṣe ẹgbẹ́ káàbù àmà akọrọlọ akọrọlọ akọrọlọ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ ìbáwọ̀ lọ́nà àádà wọ́n mọ̀ sí ẹ̀rọ òkèrè wà iná ìlàwọ́ ìlànà ìkọlùlù àmà ọmọ iná ìsàlùkà fi sáwà iná àádà ìlérò ọ̀kẹ́wà wà iná àmì من فضل اللهم هون علينا فرعنا هذا الوقت عند الدنيا اللهم انا نعوذ بك من واسعه الصدر وكعبه المنظر والسوء من قرع في المال والهم اللهم انت الصائم بالبطع Èlé náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ṣe ìrúsí ìwọ̀n máa jókòó náà ọ̀pọ̀ tí láti bá ti bí ìwọ̀n máa kààrà. Bàbá ya máa ní ìṣẹ́ ní àkórí ní bàbá rẹ̀ ha botanic panel sórí. Botanic panel kúrú bá ọ́dínárì ìgbẹ́fẹ́ ọ̀pọ̀ wọ́n lọ fún olóòkọ̀ ní kí láì pé yìí. Ọ̀pẹ́ ìwà abúlé rẹ̀ ti wá lúwọ ẹja jẹ́, ọmọ ẹja ti àtàwà láì lúwọ mí ní ó fẹ́ kán lè láti wá lọ sọ sí inú chemistry, àwọn organic chemistry, ẹ̀sìnlẹ̀ one two, dáìlẹ̀ sí, priority, yóò wá tó mọ̀, àhàfóní. structure gbogbo ìlú yẹn àmọ́ àgbẹ̀lú àmẹ́lẹ̀ ìdí ìgbé ìlú ìlú microgroves wọn àhà. ó ṣe bọ́rọ̀ àlejò ọ̀gbẹ́lẹ̀ olùgbàṣọ́ aláàbò ẹ̀mọ́ àjọ according to, according to, according to, the said, story, theory, theory. Kò sí ìjọ́rẹ́ kò lè ṣe, tó ní àìjọ́ ìdìbò bí lè ha, tó máa torí mẹ́rin ṣe tàbí náà, ó ti kọ̀ bí ìrìn máa, tí rọ́lù wà ó há ní ìgbèrè. Ibù ní kọ́ mú ó lẹ́bì, ó lẹ́bì, ilé ìgbàhá ti ní tó sọ yìí. Ẹ̀ẹ̀mẹ́ ìpamọ́lá ẹ̀rẹ̀ ìwọ̀n tí ó máa ní ní ìdì nìkan sí wọ́n máa ṣe yọ́wà ha àbẹ̀kọ́ sọ̀rọ̀ mẹ́rin ìdí nìkan and government literature so ọmọ ìṣàmọ́ ẹjẹ́ ká lọ ha àbá ara ọ̀nà ó mẹ̀lẹ́ o ìwọ̀n ọ̀sẹ̀ ìpínlẹ̀ ìhànká ìyá mi yóò sì ní Èdè tó bá ti wá lórí kò lọ ìlú ìlú ìjìlé. Ẹgbẹ́ ìwọ̀n ìlú ọ̀pẹ̀ ilẹ̀. Ẹgbẹ́ tó wọ́n rí ìrìnà, ó yà kà ní ìṣẹ́kọ́, ọlọ́run wà sọ pé ìnáà wù. Yàrá ọkùn búwá ọkùn ìlú ìhẹ́ ìlú àti ìmọ̀lẹ́lẹ́ ọjọ́. Tó rágbà kèrèsè, ó ti gbùjọ mọ́jú ìlú ìrírí ọkùn ìlú. Ọlọ́run Kàṣọ́ láti dọ́nà ìlú ìṣọ́lọ́ ọ̀kan náà. Àwọn ìyọ́ tó yóò sọ bá ọ̀kan ìwọ̀n ni wọ́n bẹ́ẹ̀ fi sáàpù pé kò ní ìlú ìlú. Wọ́n ló wà sọ pé kò ní ìlú Ọlọ́run sàn. Ọlọ́run ni àwọn ọmọ yẹn jẹ́ pé nàpá ìlú wọn wá pé ìlú ìrìn ìdábùlẹ̀. Àwọn sí ìgbà ti gbé ìtàn. Àdẹ́lùwà kò lè wọ́n tọ́ ní Fáṣílá Kùrẹ́ṣì. في خطته فشلا بعيدا مع قرية التيقظ والتنفذ Àwọn Kùrẹ́ṣì ti wọ́n ti ọwọ́ pọ̀wọ́ gólẹ̀, wọ́n ti múlẹ̀ lóko níbi ètè wọn tí wọ́n dá ìmúlẹ̀ lóko lè ti yára yára ní kìí tó pẹ́ tó ń fi ògbóngbò àyá kúrì ìmọ̀ aláàbọ̀lẹ̀ ẹ̀kẹ́ pé wọ́n tó ó sílẹ̀ láì ní. Mùsàyà ti rí ọ̀sán yàtẹ̀sì rúnà kúrú jà. Wọ́n ń retí láti ní òjáde. Wọ́n ni pàtà ìpàdé kúrì àti wọ́n ṣe wà ní Àdókì jáde ní òun ilé wọn bá rọ́pọ̀ ṣùgbú pàdé àárín wọn ló sàkọjá ó láàrín àwọn ọkọ̀ ó kìlẹ̀ láàrín ọmọ jáde. Wà á kọjá Afghanistan nínà ìbá ha bàbàṣọ ha í bàjá ara ìyàgbó òrùlú àdàrùkú. Kìí ṣe kó wá lọ nìkan, wọ́n ti kọ́ fún ojú ó máa bu ẹ̀kọ́ wọ́n ìrẹ̀kẹ̀ tí wọ́n ń bú ẹ̀rù lẹ́nu. Àmì ìrẹ́rù, orí wọ́n lè máa ń torí ẹgbọ́n tọ́lọ̀ ọkọ̀ yẹn ìsọ́ha ó kúrò sí wípé kálọ́gbọ́ máa ń pẹ́ àwọn ìsọ̀ tẹ́lẹ̀ pé àmìdí àwọn ìrìnàjò ló ń kọ́ pé má sí ìlú bí lọ ìmọ̀ àmì má sí ìlú bí lọ ní àwọn àwọn ìlú Wàtọ́lí akọ́gbà gbọ́ọ̀rùn àbẹ̀sọ́rọ̀ ìrìnàjò wà láìrìn àwọn ọlọ́run ti gbà nílùú wọn nígbà mẹ́rin ní òmìnàdùn sí wọ́n wà yá pẹ̀lú àdájì ìṣẹ́lẹ̀ ẹni tó ka wájà àìyàn ní bẹ́ẹ̀ni àìsí ìbátà Wájá ẹnu ní bẹ́ẹ̀rẹ̀ àìsí ní iwájú wọn, àwọn ìfọ́sí àtẹ̀lé wọn lájá dàdá ti máa ń lẹ̀. Òṣèré àdìí. Báàbò ṣẹlẹ̀ náà wọ́n ń pàkúnlá ìlú kébí tó ti tò náà, àbúrò ẹni orí wọn láti bèèrè gbogbo ìrí ọjọ́ wọn. Wọ́n rí ìmọ́wò báyìí lọ́wọ́ láàrín. Káàkiri lọ́wọ́ lórúkọ ìyàwó ṣókùn ìyàwó múláàbí ìyàwó rẹ̀ nínú ọ̀rẹ́ lórúkọ ẹ̀sì ṣe ń bí ìkọ́ ló jẹ́ ní nígbà tí ànábì ṣọ́kùn pẹ̀lú àwọn وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا سورة الإسراء قال آية يقول آية وإذا قرأت القرآن إذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا الله يقول القرآن جعلنا وآية عن الضرام بين وبين الذين لا يؤمنون بالآخرة أعطاري الله أقول تيوني كفسي وتوكلي وهو لا يجب أن ينوى جعلنا بين الذين لا يؤمنون بالآخرة كتابا جعلته مسجدا تعبد تيوني that that will allow our know there is a spring, there is a barrier between you and them, which is in physical one. For me, Surah 17, Ayah 45. Surah 17, Ayah 45. Ọlọ́run tó bá ti gbé ìlànà, a ó fi gàgá sáàrin ìlú àtàwọn tí ó nígbà tó ní ọjọ́ kan. Ṣùgbọ́n gàgá ìlú, Màṣúrọ̀, èyí tó kí ò lè rí. Sọ wọ́n nígbà yẹn ni obìnrin yẹn bọ̀ ọdún wa mú ìjà lónìí wọ́n kò ní àwọn ìgbà kì àwọn ìgbà tó tún máa ń gbé tó rí yẹn tó bọ̀ ó ní ọmọ ìgbà ayé ẹ̀rọ ti sọ pé wọ́n ìgbà tó wọ́n kà ní ìgbà tí a yìí nàá ilẹ̀ tàbí ilẹ̀ ní ìlà ìlú ní ìlà kò ní rí ní ó ní ẹ̀rọ ìlẹ̀ fẹ́ wà ní ìgbà ìlẹ̀ ní ìsìn kò ní. Sẹ́wọ́n ti máa ní ìgbà àti lọ tàbẹ́ ìlú tó ìdílé lọ. Àwọn ọmọ ìgbà aláṣẹ máa Ẹ̀rọ àwọn olóòṣèlú náà fún ìsìnkú láti ọmọ ìsìnkú àárín. جعلنا بينك وبين الذين شكوا يكون شيء جعلنا من الكتاب مسؤول Ìjọba ìgbàlẹ̀ ìgbàlẹ̀ Ìjábá mọ̀. Ṣé èyí kí ẹ yìí ẹ̀rìn àkókò tẹ̀lé àkókò tẹ̀lé àwọn wá nínú ọdún ó tí ó kẹ̀kẹ́ ló rẹ̀ orílẹ̀ ọlọ́run ìgbìmọ̀ orílẹ̀ àmìlẹ̀ ṣọlá ọ̀pẹ̀ṣẹ́ orí àgbìmọ̀ gbogbo wà fún ẹ̀ṣẹ̀ kàmàrí fún àti bàbá ilẹ̀ rẹ̀ àti bàbá ṣe tó láti dábòbò ìgbà ní ìbátà sí ní ká nígbà tó sí wọ́n mọ̀ ìṣàkáà ọkọ̀ ó ní àbá ìjẹ wá kọ ọkọ̀ tó gúlé akọ̀ gbogbo wá sàmì akọ̀ bí sí ilẹ́bì táyà lórí máa fi ṣe ń fi ápìwà ẹ̀kì sàmà wàhùwà sàmì ìrànlẹ̀ láàárọ̀ máa ti káàkiri àti mẹ́ta máa lọ ṣùgbọ́n wà tó pé máa bàbá èyí sọ pọ̀ mí ní ìlú ìrẹsì ọlọ́run ẹgbẹ́ tó bá àwọn ènìyàn náà ọkùnrin ìgbẹ́ ọgbọ̀n wájú wọn ọkọ̀ pọ̀ ọkọ̀ ìṣe àti ọ̀nà ìbílẹ̀ àti ọ̀nà tó bá ti rántí ọlọ́run fún àwọn nǹkan ní atẹ́sí ọkọ̀ àti ìdìbò àtàyájọ́ ìrántí ọlọ́run yóò jẹ́ nítorí òṣìṣẹ́. Iṣẹ́ àgbòjọ́ lélẹ̀ ọlọ́run kò sí lágbòrò ní gbogbo àká. Ó bá tún ti dìrọ̀ lẹ́lẹ́yìn àfi tún kì í. Ó bá lẹ́sìn kì í ṣe báyìí. Àwọn ọmọ wa fi ìbáraẹni sí ọlọ́run àìsàn àti àbúrò. Ààrẹ ẹgbẹ́ ìṣẹ́ àdíkì ní ẹ̀ẹ̀ta àdíkì ní Oye ìbájẹ́ tuntun a ń rí ọmọ ọgbùn náà لك الحمد أنت كالسلطانيه أسألك من خيره وخير ما صنع له وأعوذ بك من شره وشر ما صنع له أواكل يقول وجل جملة ولا ويحب الله سبحانه Kò sí ṣé àdáhùnlẹ̀ ọjọ́ ìgbà sábùdé yìí òjò rọ̀ òjò alága àrí ìfẹ́ tó bá ẹlẹ́gbẹ̀dá àti títọ́sẹ̀ ilẹ̀ iṣẹ́ ẹ̀rẹ̀ yóò tún alẹ́ mẹ́ta. Àwọn obìnrin nínú ṣe ìtọ́jú ọjí wọn ni ṣáàpì mọ́nà ẹ̀jì. Tó máa yẹ pé pápá tó lágbára gidi tó tún nílẹ̀ ìparí ẹ̀rí wọn ayà ìrọ̀lù orí kò bá sí lórí ìdí. Ìlànà Àdábì ló sọ fún èèyàn tó bá lálà tó bẹ́ kí ní ìlú kàkó máa lọ. Àlọ́pùrọ̀ lọ́sọ fún èèyàn ní kẹ́kọ́ máa fi náà mọ́ ẹ̀yẹ ẹ̀mẹ́ta pẹ̀lẹ́gbà ti ṣiṣẹ́ ìdírí ìgbẹ̀lú wá sọ fún ìjọ òbí rí ìlú ìlú àlẹ́fà ìlú kù nítorí kàwùkù tó máa lọ. Yóò ti dọ́gba rẹ̀ yóò ti máa ìgbà burú fún ọ. lè rí ẹ̀yẹ náà láàrin ìdílé ọ̀rẹ́ wọ́n fẹ́ ọ̀tọ̀ orí ìlú lẹ̀. Àtàrí ìjọba kúrú ọ̀rùn ìjọba ilé ìjọba ilé ìyẹn tó wá ń sunkún. Ah, ó ti rò pé àìtọ́ ní ń fọpọlọ rẹ̀ ṣe ìgbórí àmì wà nínú rẹ̀ ó wà ní súnmọ̀ arákùnrin ọlọ́ bá nìí olóòdúró olórí ìdílé mọ́ yàkó tún bẹ́rẹ̀ olórí máa ń tààlà wọ́n mọ̀ jẹ́ kí èṣù lórí fọpọlọ rẹ̀ ṣe ẹwà àtijọ́ Àbẹ́

máa lè wọ́n àti ẹ̀kẹ́ ó jẹ́ dé lẹ́yìn àpá ṣe lówó sí ni ó ṣe ìlú Ọlọ́run ní àwọn òṣèlú máa ń bá ẹ̀kọ́ ìjẹ́ ọlọ́run ìgbàlẹ̀ ọlọ́run kan mú bù. Ọlọ́run wọ́n láti yàtọ̀ sọ ní nínú mọ̀ wọ́n ti lórí nílá wa pẹ̀lú wọ́n ṣáàlá tó lágbàrá náà wá wọ́n láti yàtọ̀ sọ ní nínú mọ̀ wọ́n ti lórí nílá wa pẹ̀lú wọ́n gbọ́nàgbà lọ sí ìtura kò sí ẹni kan ló bá tó tó lẹ́nu ọ̀nà tó yóò sà àti tó jẹ́ wà láti ìdílé pẹ̀lú wà má lọ yà bẹ́ẹ̀ ti àbíkáfì lóòrùn ló wá jáde ní àbíkáfì Fàkọ́ ọ̀dá ní ìkọ́wọ́pọ̀ sí dáàrí àbò ìgbàkè láyé dáná. Àbẹ́jẹ́ wá jáde níbi ẹnu ọ̀nà kékeré jù. Káwọ́ àlàfo tàbí bí wíńdò ọjà àlàfo. Wọ́n ti ká ẹ̀ṣà mú ṣẹ́rí ìpínlẹ̀. Bí ẹ̀yìn ilé ní ọgbà jáde lọ́dà tó bá ti ju èdè kọ́ wà nílẹ̀. Tìlá wọ́n ló ọ̀pọ̀ aláìsọ́ bẹ̀rẹ̀ ìsọ̀rọ̀ ní ìdájọ́ ìyàmà. Àbẹ́jẹ́ wá lọ sí ìdíkápá ìpínlẹ̀ gọ́ọ̀rù

wọ́n ní sí ìdá ìyámà lọ́nà yẹ́mẹ̀ ìjọba lọ́wẹ̀ wọn kọ̀ náà lọ sí náà bàbá kíra alimọ̀hásírúnà yàtàzírúnà òmìnira bá àti láti sílé àwọn ní ẹlílẹ̀ ọmọ ọjọ́ àti ìlú lójú lójú lójú ṣèlú mùsùlọ́dà ìkan òsì ní ní ìrìn ìgbésàlàyé tí wọ́n náà ló sọ fún mi pé lunch time wípé countdown ní ìgbàgbé zero hour wàbáki àná wàkọ̀lì dá àwọn ìwà ìgbé ìlà òun ní ha àjágbà ti bá omi ẹ̀yìn bá wọ̀lì fẹ́ṣẹ̀ ìgbà tó kù díẹ̀ tó kù sáà òun ló wá hàn sí wọn ilé ààrùn àwọn ti kò ìmúlẹ̀ lójú lọ máa wá kọ́díjá àwọn ọjọ́ ló ń ní lọ́lọ́yà fún márùn-ún ọkùnrin kan tí ó sáàrin ọ̀tẹ́lẹ̀ bá ṣe wọ́rọ̀ ahun ti bá bí i orí wọn tí ó wá tó tẹ́lẹ̀ ọ̀nà rẹ̀ jẹ́ pé bíbà ìfàkọ́ọ́lá máa wàkọ̀sáàtú ẹṣìṣòfò ẹṣìṣòfò kọ́dí wà lọ ìmọ́lọ́gbèrè òun ọlọ́run búra ti kọjá lẹ́gbẹ̀ẹ́rin wàtárò àlárùn ló kọlu wà máa bẹ̀ sọ̀rọ̀ wà lọ́rùn máa sọ̀rọ̀ àwọn ẹ̀lọ́dà wọ́n lọ́rùn máa sọ̀rọ̀ àwọn bọ́lọ̀ وقاموا يعني وجوهنا قراءات شكلوا بفاضلة يقول لي قبل ذلك ثم لا يفهم الشيطان بطمع صفوه Ọlá ìjọba mẹ́tọ́lù wà áfẹ́kìsù ẹgbẹ̀gbẹ̀ wọ́n ti lọ. Wà láti ní àwọn ọ̀pọ̀lẹ̀ òun ní sí ìdáàbì. Fọ́rọ̀ àwọn àìyá, ọwá lọ yọjú nínú ah! ah! rẹ̀ náà ayé àìlèkèṣù kọ̀lá ọ̀pọ̀ yìí láyára máa Ọlá ìyàjúrú máa rẹ̀ ìkàtọ̀ sùn jẹ́ bá ní ìnà hásọ́lá Mọ̀fẹ́fẹ́ náà ìbáwọn ìrìnàjò jẹ́ ndị ndị ẹ̀yìn tẹ́ ṣe yóò ní ìgbìmọ̀ bí ṣe wọ́n kí ní orin gúrúdà ń bẹ̀rẹ̀ Ọjọ́ àwọn ìṣẹ̀lẹ̀ nípa ìrìn àwọn ọgbọ́n gúrúdà lọ́rẹ̀ fáwọn afọ́sì ẹgbẹ́ ìjọba ẹni òun ló fi àlejò sọ̀tún látà lẹ́nu fi ó bọ̀ fún mi. Lọ́dọ̀ ọjọ́ ọ̀pá sọ̀tún ní Búrúdà látara ẹ̀yìn òun náà sọ Búrúdà. Ẹni tó fi ẹgbẹ́ ọmọ kẹ́kọ̀ọ́ lọ. Èmi náà ni tó jẹ́ lọ Brazil àwọn àpáẹ́rì àkọ́bálà bí ó ti lọ kọ́. Kíra àti orin mọ́jú jàdá òun ẹ̀yìn ìrìn àárín ìrìn wájà ìrìn àti mọ́wọ́. Fàdá ọ́lá ìpàdé àtọ̀ àti ìsinmi Màmá ẹ̀húwà ilé àrí jahannama jùnnàtọ̀. Àbọ́sà lọ́ọ̀hù bí ìrọ̀rọ̀ wà mú wà ní ìjìnàtọ̀. Rọ́wì sọ́dá áwòrú ìgbàtú ìjọba ìyàhù sọ́dá àárín ìjọba sọ́dá àárín àwọn ìyàhù sọ́dá àárín ìjọba. Gbogbo ọ̀nà ìgbẹ̀rẹ̀ ìjẹ́kọ̀ọ́ orí àríláyà àmìlá àríwá àtọ́wà àrìnà. Ìbẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ìgbẹ̀rẹ̀ tíra ìrìn. Kọ̀lìláyà ìlú ìfẹ̀lẹ̀ méjèèjì. Ẹmọ̀ nínú àṣọ́ ìwà àti. Ó ń sọ̀rọ̀ nípa bólẹ̀ ṣẹ́mẹ̀rẹ̀.

Torí wọ́n sọ yí àwọn táwọn ẹ̀yẹ́ tí àbí àtẹ́bí wọn kàtàkùn, ó ti nà síra wọn ò, àyíkò ilé bàbá àtẹ́bí kan náà pa, kó ti lò jì. Ó lẹ́gbẹ́ gbà ní ìdá ìlú abẹ́gbọ́ èdè, ah, ìdí lẹ́m̀bẹ̀. Ẹwọ, wàkọ́kọ́ ẹwọ ló ṣe lè dáná, júnà àti júnà, dáàkọ́ lẹ́ ìkàfà àìsọ́báwò júnà. Yọ́ àwọn bèbè rí ìpìlẹ̀ wọn ní júnà ìṣẹ̀lẹ̀ sáà Fàmáwà ilá ní ìta ànámà júnà, júnà ànábì, gàgálà ànábì, àwà. Ẹbá ké lọ́dọ̀ lọ rí àwà ní ókù, ẹbá ké lọ́dọ̀ bàtà ọ̀yọ́ ṣáṣí àpà. Tẹ́lẹ́gbẹ̀ lágbà, sí ìgbẹ́ àbòlà ànábì ní ìta ànámà bó bá ti lè tẹ̀lá ànábì, ó lè wá náà. Ó bó bá dà láàárín wa bó bá dà láàárín wa alẹ́bí ni ó gbà ní ọ̀gbọ̀nà mi bó bá dà láàárín ra alẹ́bí ni ó gbà ní ìgbàyà mi bó bá dà láàárín ra àti àpapọ̀ yàpọ̀. ọdún ó ṣàlàyé yẹn náà kíra èèyàn dúdúlà tún òjì àmẹ́bì wọ́n ti tákù òjì àmẹ́bì máa ṣe súnmọ́ rẹ̀ sọ̀lọ́lọ́ àríwá àríwá sálámù Ètò wà nínú Màwáríù náà ó ṣe rí nìyẹn. Gbogbo tí ń sọ̀rẹ́ ló lẹ́rìí nínú Súnnà, ó máa nábì. Sọ́bà àríwá rẹ̀ sọ́nà. Kúlà ọmọ Ṣàmọ́dà, ní ó sàárẹ̀ ló pọ́tẹ̀ ní, ó bèèrè àwọn ẹ̀kàrẹ́ orí tó bá bí ọ́, àwọn ẹ̀kàrẹ́ lè sọ fún Muhammad ní Ó bèèrè pé kí ló mọ̀ nípa ìpa àárín ẹ̀yẹ Muhammad, ó sẹ́ẹ̀kì nìyẹn. Táìdá ayẹ́ òun gbọ́gbọ́ ṣùgbọ́n òun pẹ̀lá rẹ̀ bí nínú náà lọ́lọ́ bẹ̀rẹ̀. Mo ò ní tèsí oṣẹ́, gbogbo kèfèé ní òun ní tẹ́jẹ́ mọ́ sórí òṣùwọ̀n wà láàá yẹ́ ìdíkì ní kàlà òun wá síná. Wà láàrín sí ìrìnàmù láàrín Wọ́n ní bí ó fún wọ́n lẹ̀kẹ́ mẹ́fẹ́ wọn ṣẹ́ eré àti jẹ́ bí kèrè, òṣùgbé mọ́fẹ́ wọn ṣẹ́ eré rẹ̀.

وهم لم يدخلوها وهم يطمعون يطمعون يطمعون ṣùgbọ́n ilá lọ sí àkáà àdíkù yìí tí ìṣẹ́bù sílò bá wá tẹ́lù tó ṣàkà gbàgbà wọ́n ni á ọmọ ìyá wọn ni á kù náà ní ìgbàmẹ́ ọmọ ìpọ̀ ọkọ̀ ó ní káàdì kan lọ́dọ̀ wà sí ìlànà ó ní wọ́n ti kìí lọ́tọ̀ wà ní bí i sọ́kùnrin ẹ̀yà máa mú káàkì wá àwọn ẹlẹ́kọ̀ọ́ bá mú bí i lọ́tọ̀ láàrin láàrin láàrin tí ó bá kìí tó sún wọn lọ́pọ̀ ṣe wọ́n ṣẹ́ sí ẹlọ Àwọn àpapọ̀ aṣọ pàtàkì láti látàrí ọmọ. Èé ṣe ti sọ ìdán ó mú àwọn ṣùgbọ́n Òun àtàdàbà fẹ́yẹ lé òwúrẹ́ ilẹ̀. Lọ́wọ́ gbogbo ìgbà ní láti fẹ́ kán fún láti fẹ́ sí ilẹ̀ ilé lóòrùn ẹyẹ ní àtàdàbà lọ́wẹ̀. Ẹ̀rọ pẹ̀sẹ̀ iná àdàbà lọ́wẹ̀. Ó wà àdàbà lọ́wọ́ Àdàbà ń kú pẹ̀lú ìgbésẹ̀ ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ Ilé ara ẹni ẹ̀lú òkú káàkiri ìwọ̀n ṣe rí ọlọ́rọ̀ ìjà àwọn tó wọ́n ló ṣù lẹ́yìn láì náírà náà kò ní ní ìrọ́kọ̀ náà lórí iṣẹ́ láì àṣọ́ láì àbàtọ́ ní àmàlú ẹ̀kọ́ ti bá láì láì láì láì ìnáwó ayé ṣìrìkì lá ọ̀lẹ̀ hábọ̀nà lọ́rùn àárín ìgbàlá ẹbá sì ṣe ọlọ́ta ìdúnnà ní ìwọ̀n wà máa wá lò náà títí lébi rẹ̀ nínú iná wà máa lè bọ́ ilé ìrìnlẹ́ àṣọ orí fún bẹ́rẹ̀ ọkùnrin tó kù ní ọkùnrin lọ́wọ́ alẹ́ kàdáàlì àhátà àṣàhùn mọ́ta rà Àsápọ̀tọ̀ bí ẹ̀dí ó kà kò sí wọn lọ́wọ́ jẹ. Wọ́n tààlú wọ́n lè káàrí rẹ̀. Wọ́n tààlú àìyàn rọ̀súlìlá. Wọ́n àdẹ́bí gbọ́ àwọn olùdó. Oníta ara láàrín ìmọ̀ yìí Ẹ̀jọ́mù. Àìjọ́mù. Nígbò tó wọ́n wọ́n ikú ọmọ bí láti wà ní ìwọ̀n. Tẹ́fẹ́ igbó òkùnkú ma ní mọ́rò tó nà lẹ́bí fọ́kẹ̀ẹ́ lórí. Ọ́pọ̀ kẹta, ikú ọ̀pọ̀ ìgbówà. Ọ̀lá ìjàlá ààbè ìgbówà lórí ìwà ní

lọ́dún wa máa ṣàmẹ́lì dúra lọ́lọ́ rẹ̀ ní ó fi dúra ó sí ìgbà tí ó fi mọ̀ sílẹ̀ ìmọ̀ àlẹ́bí àkọ́kọ́ ìṣèkiri wọ́n ti rí ibi náà ṣùgbọ́n wọ́n yẹ́ pé kò sí ìjọba ń ta àwọn ọ̀pá lọ́nà ní ìdí pẹ̀lú ẹṣin àwọn tí wọ́n mẹ́ sí gbogbo ìgbòmí ọwọ́ kò ní ẹgbùsùn nílànà lánàá àwọn náà wọn adọ́gbọ́n ṣùgbọ́n fún àwọn ọmọ máa ní dá ọlọ́wọ́ àwọn ọmọ kan ìbáyé kàgbé Ọlọ́pàá bá kọ̀ǹdáṣà ń tó rẹ̀ náà ó ti ṣe ìrìnrí tẹ̀ wàhálà ń tàbí ọlọ́run ní ẹgbẹ́ tí ó dá sí jẹ́ ṣe ó bá àkọ́kọ́ sí wàhálà yẹn ọlọ́wọ́ bá kọ̀ǹdáṣà ọlọ́pàá ṣàlọ́. Ìta ọ̀sọ̀ yìí gbogbo ẹ̀ pátá èyí tó bá mú ọ̀pọ̀lọ́run ní wá lọ́mọ́tò wá lára rẹ̀. Èyí tí ìwà wá ọ̀dà ìṣẹ̀tọ́ ọlọ́kùnrin àtàwọn àtẹ̀yìn tí ó jẹ́ láti ìgbìyànjú. Jẹ́ ká wá ní ìgbìyànjú آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة Láàárín tó kí ó ṣe dára ti dára ò, yàtọ̀ pé ìdájá. Ìjàkáàtò ní ìdájí sọ́nà kan ti gbèsè. Wọ́n tó dá àwọn ọ̀dọ́ lé àmọ́ra rẹ̀ kí máa rẹ̀ pa máa pàtí lókí lókí ẹni rẹ̀ pé lọ́ọ́rọ̀ láwọ́ ṣe rí sí o. Lọ́ọ̀rọ̀ rẹ̀ rí sí o. Ìwà ahun, ó mọ̀ kó máa ṣiṣẹ́ fún sórí ìpáṣẹ láìní ìlú lọ́wọ́ láìní ìṣẹ̀lẹ̀ wà ọlọ́run tó ti dùn. ó ní ilé tí wọ́n sábà ń bí pé àkọ́mọ́ni nínú ìlàkùn ìwà rọ́pà níbi ìsọkúsọ tá a sọ wá òwe ẹ̀yin ara ń kọ́ mèrè ẹ̀yin ẹlẹ́nu ẹ̀yin dẹ́gbà ẹ̀yin àwọn oníṣẹ́ oníṣẹ́ ọ̀sán Gbogbo àwọn ìṣọ́ ọwọ́ ẹ̀yẹ́kọ́ kan wọ́n torí mú àwọn èyí kò fẹ́ ìkan ilé ẹ̀ṣẹ́ máa ń pè ní ìrọ̀kọ́ máa ń ṣe yẹn pápọ̀ wàdáìbà ẹni ṣe tó tí rí bá kú ní òṣè rí bá kú lórí nínú àwọn ẹni tí rí bá kú ilé wí ní tó òkò ní bá kọ́ bẹ̀rẹ̀ òun láì ní kàmú. ó sì wájẹ́ bí ó Ogbó láti lè ní bá kú lù ní kò tẹ̀ sí káàkiri alẹ́ àbíkí ìrìnàmọ́ sí. Ìrù yẹn yóò fi ẹ̀kọ́ ṣe lè jẹ́ báwà sí mo bá yé àbí àwọn ní máa ń jù yóò pọ̀ ní ẹ̀yẹ. Kẹ́kọ̀ọ́ òmọdá ló ń ṣàlù yóò bẹ̀rẹ̀ àwọn ọmọdé. Ó bá wọn àbẹ́ ẹ̀yìn àwọn tó wá rẹ̀wọ̀n lọ́dọ̀ ní náà bẹ̀rẹ̀ sí ọjà tó bẹ̀ ó rẹ̀ sí tó Àwọn dáta yìí kùjẹ kùjẹ ẹnu. Wọ́n sọ̀rọ̀ ka uju ka sajida tsaye um, a sa'awi a kan da ke sa'awi àbá àtúnmà àwọn tó ti lọ ọmọ àwọn àbá ló sọ ó ní zakatu ìfìdí ìjákàtà yọ ó dàbí méjì nínú ro tàbí ṣe ó wà nínú fún ṣe ṣùgbọ́n àlàáfíì wọ́n á ní tó bá ṣe àtàyà tó torí balẹ̀ lẹ́ẹ̀mejì láti kọ̀rẹ́ ìpín nítorí oríṣìí yẹn. Ó ní bẹ́ẹ̀ ni Zakatun fífi ṣe rí ìfáwọ̀ ẹ̀wà ó máa wá káàkì ọ̀ orí káwà ṣe kí ni àpàfẹ́ ọlọ́kùnjà ni wa. ونقول عبادة وعبادة في ذكر حسنة وفي